Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi nínú fídíò eléyìí n ó máa ṣàlàyé bó ṣe lè rò bó sì ṣe lè yọ complex number méjì kúrò nínú ara wọn ẹ máa bá mi ká lọ. Nínú fídíò eléyìí tó kọjá mo ṣàlàyé n complex number ń jẹ́ mo sì sọ fún wa pé ká dìí mú pé ta bá ní square root of minus one n tí ó máa jẹ́ òhun kíni o i so òhun náà ló sì fún wa pé ta bá ní i square òhun náà ni ó máa jẹ́ kíni o yó ma jẹ́ minus one dákun fi sí ọwọ́ òsì rẹ ko má ba fi ṣe fi sọ́wọ́ ọ̀tún rẹ ko má ba fi jẹun lónìí n ó ma ṣàlàyé bó ṣe lè ró complex number pọ̀ bó ṣe lè yọ complex number kúrò nínú ara wọn eléyìí kò le rárá kódà ó bó ṣe lè ró real number ó sì jọ bó ṣe lè subtract real number kúrò nínú ara wọn Ìyàtọ̀ fẹ́ẹ́rẹ́fẹ́ tó wà láàrin àwọn méjèèjì òhun ni pé tó o bá ń ro complex number méjì papọ̀ tàbí ò ń yọ complex number méjì kúrò nínú ara wọn in tó o gbudọ̀ sọ ni wí pé ko tó rò wọ́n pọ̀ tàbí ko tó yọ wọ́n kúrò ara wọn o gbudọ̀ kó real part jọ sẹ́gbẹ́ kan ó pé àwọn real part yẹn lo máa rò papọ̀ mọ́ra wọn o dẹ̀ ṣì gbudọ̀ ṣe kí ni o o gbudọ̀ kó imaginary part jọ sẹ́gbẹ́ kan ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ kí n tí mò ń ṣàlàyé kó lè yé wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ simplify the following number one I have four plus five i plus three minus two i number two four minus seven i minus 2 minus 5i. Number 3, 5 plus 7i plus 3 minus 4i minus 6 minus 3i. And lastly, when you have 3 plus 5i minus 5 minus 4i minus minus 2 minus 3i. Oh yeah, ẹ jẹ́ ká mọ mú wọn lẹ́ọ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú pé bó o ṣe lè ro tàbí kó o yọ kúrò nọ́mbà ní complex numbers kò le rárá ó sì fara pẹ́ ti real numbers ṣùgbọ́n yàtọ̀ tó wà ńbẹ̀ ni pé tó o bá ń ṣe ti complex number ó mọ ṣàkójọ real àti real imaginary àti imaginary so mo ní four plus five i plus three minus two i ó Oh, yeah tó bá kọ́kọ́ ṣí bírákẹ̀tì kòròfo eléyìí tó wà wọ́n òhun náà ni pé á máa ní four plus five i plus three minus two i má gbàgbé ohun tí mo lọ́ mọ ṣe ó kó ríà àti ríà jọ rí i pé ríà bíbá yìí nìyí ó dẹ̀ kó imaginary àti imaginary jọ yóò jẹ́ four plus three ẹ jẹ́ àwọn imaginary náà jọ plus five i minus two i fún ìpele ọmọ fún mi ní four plus three seven five i minus two i that's seven i ó rí i pé kò le rárá kí lọ́mọ ṣe o ó kó rí àti rí àjọ imaginary àti imaginary àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì mo ní four minus seven i minus two minus five i òun náà ò le rárá kọ́kọ́ sí kòròfo tí à ń pè ní bracket tí ó wà lẹ́yìn wọn eléyìí ó mọ jẹ́ four minus seven i minus two á gbàgbé minus rẹ minus times minus yóò fún mi ní plus five i tó bá ṣàkójọ wọn real pẹ̀lú real four minus two imaginary àti imaginary minus seven i plus five i eléyìí ó máa fún mi ní two minus two i ó yá bákan náà wẹ̀ tá a bá ṣe ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ẹ já wò pé kí la lórí pẹlẹ a ní five plus seven i plus 3 minus 4i minus 6 minus 3i tó o bá ṣí bírákẹ́tì tó wà ńbẹ̀ ńlẹ̀ á rí 5 plus 7i plus 3 minus 4i minus 6 minus times minus plus 3i tó bá kó ríà àti ríà jọ ríà tó wà ńbí báyìí òun ni 5 3 àti minus 6 yóò jẹ́ 5 plus 3 minus 6 Imaginary bíbáyìí seven i minus four i plus three i five plus three that's eight minus six two seven i minus four i three i plus three i six i eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń ní àpẹẹrẹ eléyìí tó ṣe kí ni eléyìí tó parí òun náà ni tí n bá ní three plus five i minus five minus four i minus minus two minus three i òun náà kò le rárá tó bá tú wọn lẹ̀ yóò jẹ́ three plus five i minus five plus four i plus two plus three i má gbàgbé negative rẹ ó ṣe pàtàkì púpọ̀ òróǹro ni o ó rí i pé òróǹro bí wọn bá gé mẹ́ran kò ní lè jẹran náà mọ́ ìgbà tí eléyìí ti yé wa má gbàgbé kí mo ló ṣe ó kó rí àti àjọ imaginary àti imaginary náà ó kó wọn jọ eléyìí náà ó fún mi ní kíni o ó rí pé imaginary bíbà yìí òhun ni five four three yóò jẹ́ plus five i plus four i plus three i three minus five is minus two minus two plus two that's zero plus twelve i kò lè kọ́ báyìí tó bá sì wọ̀ ọ́ lè kọ́ as twelve i ó rí pé eléyìí ó lọ fún wa ní kíni imaginary number lásán kò túmọ̀ sí pé kì í ṣe complex number mọ́ o torí a ti sọ fún wa pé àpapọ̀ real àti complex number òhun là ń pè ní àti imaginary number òhun là ń pè ní complex number. Ká pé ìbéèrè wa sọ fún wa pé z jẹ́ báyìí pé ká find the real of z, ó gbé real of z wá yó jẹ́ zero. So eléyìí ni bó ṣe mọ ro complex number bó sì ṣe mọ yọ wọ́n kúrò nínú ara wọn, ó ri pé kò le rárá. So ohun tó mọ ṣe òhun náà ni pé kí ni, kó tó rò wọ́n papọ̀ tàbí kó tó yọ wọ́n kúrò nínú ara wọn, ó kọ́kọ́ kó real àti real jọ imaginary àti imaginary. Ǹjẹ́ tí eléyìí bá yé wa mò ń gbọ́yànjú láti subscribe sí ìkànnì mi tó o bá ti ṣe bẹ́ẹ̀ bá mi share rẹ̀ kó lè ṣàǹfààní fọ́pọ̀lọpọ̀ èèyàn náà títí tí wọ́n fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.